أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtún kí ẹ̀yin olùgbọ́ wọn wọ́n yí pé àjọ kojúmọ́ ṣe oṣù ọ̀lọ́dọ̀n aláàjẹká ṣe é pẹ̀ ẹ káàbọ̀ sórí ọ̀sẹ̀ ètò tí a kò ní àlefíkì fi dín ọ̀làdùnní lè lò ó ń lókọ mi wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́ lọ́gbọ̀nsẹ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun wọ́n ní ìgbéyàwó àwọn òkú àsìkò péréte tí ò fi wáyé báyìí àmọ́ ọmọbìnrin tí àwọn fẹ́ fẹ́ jẹ́ ọmọ ọ̀rẹ́ màmá àwọn ṣùgbọ́n màmá àwọn fún ọmọ náà lọ́yàn nígbà tó fi wà lọ́mọ oṣù mẹ́sàn-án sí ọdún kan fún odindi ẹlẹ́gbẹ́ oṣù mẹ́rin gbáko ni wọ́n sì fi fún lọ́yàn torí pé ìyá ọmọbìnrin yẹn ó ṣàìsàn nígbà náà lọ́hùn wọ́n wá ní ṣé àwọn lè fẹ́ níyàwó pẹ̀lú gbígbé àwọn àbòṣe ti súnmọ́ ẹ̀kejì ó ní pé wọ́n ní ṣé a lè ṣe àdúrà ní yorùbá lórí ìsọ láti lọ jẹ́ náfìlà ẹ̀jẹ̀ ń darúgbà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n rí i ìgbéyàwó òfin ọlọ́run ọba ni. إلى أن النبي محمد صلى الله عليه وآله وسلم شكرا لهم بس على كاليفوان من القرآن من سورة النساء إرواه وبيني إليه تسكي قوية قطة إكي كفروا أتي بطولهم وبيني دعني سوفي ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت títí dé parí àwọn àyà yìí ọlọ́run ló ṣàlàyé fún wa nínú àwọn àyà yìí báwọn kan bẹ nínú àwọn obìnrin tó lọ́wọ́ bá ti léèwọ̀ fún wa láti fẹ́ ní ìyàwó nínú wọn làwọn ìyàwó bàbá wa gbogbo ẹnikẹ́ni tí bàbá rẹ̀ bá ti fẹ́ níyàwó rí kò tọ́ sí ọ káfíńrù wọn ọ wàá fẹ́ wọn níyàwó nínú rẹ ní àwọn ìyá rẹ àwọn ọmọ rẹ tó bí lóbìnrin ọmọ ìyá rẹ lóbìnrin bákan náà àwọn ọmọbìnrin ọmọ ọmọ ìyá rẹ lóbìnrin àwọn ọmọbìnrin tó tún jọ ọmọ ọmọ ìyá rẹ tó ń jẹ́ obìnrin fún wa nípa àwọn ìyá tó ṣe pé wọn ò bí wa ṣùgbọ́n wọ́n jẹ́ òbí fún wa wọ́n jẹ́ ìyá fún wa látàrí rírè tí wọ́n rí wa àwọn eléyìí náà èèwọ ni fún wa láti fẹ́ àdéhùn anábì sallallahu alaihi wasallam ló wá yànnàná ó ní yahrumu mina ar-rada'ati ma yahrumu mina an-nasab látàrí pé àrèmà irú àwọn ẹni tí máa jẹ́ ìwọ̀ fún ni láti fẹ́ látàrí bíbí wọ́n tún máa jẹ́ ìwọ̀ náà láti fẹ́ látàrí àrímà hmm. so tẹ́lẹ̀ yìí bá yé wa àjọ pé irú ẹni tó sọ pé mọ́mì rẹ̀ wọ́n rí ọmọ yìí fún bí oṣù mẹ́rin gbáko láàárín ìgbà tí ọmọ yìí wà lọ́mọ oṣù mẹ́sàn-án sí ọmọ ọdún kan wọ́n sì rèé nítorí pé ìyá rẹ̀ ń sáré hmm. tẹ́lẹ̀ yìí bá jẹ́ báwọn àjẹ́ ìpè irú àwọn obìnrin báwọn kò tọ́ ká ìpè ìwọ́ wàá fẹ́rù wọn nítorí pé ó ti di ọmọ ìyá rẹ̀ látàrí rírè ó ti di ọmọ ìyá rẹ̀ látàrí rírè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ṣe léèwọ̀ wípé ká fi ọmọ ìyá wa ó ní wa akhawatukum hmm. àtàwọn ọmọ ìyá yín lóbìnrin torí ẹ̀ ìwọ wá ìyàwó rẹ̀ síwájú nítorí oṣù mẹ́sàn-án sọ́dún kan yẹn àsìkò tó máa máa fi rírè sóúnjẹ ni àsìkò tó máa máa fi rírè sóúnjẹ ni wọ́n ní irú rírè wo irú fúnni lọ́yàn ló máa ń sọ níbẹ̀ wọ̀ fúnra ẹni wá nínú hadith kíkẹ́ innama ar-rada'atu min al-maja'a ẹni tó ṣe kó mú ọyàn ní ìgbà tí ọyàn múmu yẹn tọ́ tán ibi fún so ẹni tó ń pè àsìkò tí wọ́n fún lọ́yàn sínú so irú ẹni bẹ́ẹ̀ àlẹ́tọ̀ láti jẹ́ ipa wa fẹ́ra wa gbà náà ni wọ́n náà mọ ọyàn yá yìí irú àsìkò náà ló náà mọ ọyàn yá yẹn ẹ ti dọ́ ọmọ àyà ara yín látàrí rírè àwa bọ̀ dúpẹ́ kọ́lọ́ntì ní kẹ́ ẹ máa ṣáájú kó tó di pé fẹ́ra yín kí ni ọba ṣẹlẹ̀ tẹ́ bá padà fẹ́ra yín láti ẹbí ma pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ bí alágídí aláìmọ̀kan hmm. jẹ́ pé fẹ́nu ni wọ́n tẹ̀lé hmm. wọ́n tẹ̀síwájú pẹ̀lú yìgì tí èsè yìgì yìgì tó burú tó bàjẹ́ tó bàlù mọ́ hmm. òun náà ni wọ́n máa bá lọ bá àdúpẹ́ fọlọ́ntọ́lọ́ wọn bò ní ọ̀pẹ́ kó tó di pé yé yín. alhamdulilayi jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lérè láwọn ilẹ̀ òkèèrè gbogbo náà ẹ jẹ́ kí a máa mú àwọn ìpè náà lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjì èjì. Hello? Hello? Hey, uh, Hello? aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè yìí. ìbéèrè yín màmá. ọ̀rẹ́. alhamdulilayi ọmọ tẹ̀gbọ́n tàbúrò òní ìdíkọ́ ọ̀sẹ̀ jẹ́ pele kejì àbẹ́ kẹta àbẹ́ kẹrin àbẹ́ karùn-ún lẹ́yìn bá jẹ́gbọ́n ọmọ tí ń lè fọmọ àbúrò yín hmm. ọmọ àbúrò yín lè jẹ́ yàwó fọmọ tí ń ọmọ tí ń lè jọkọ fọmọ àbúrò yín bẹ́ẹ̀ ni ó lè jóbìnrin lọ́wọ́ alágbọ̀n tí ń kọjá pọ̀kùnrin lọ́wọ́ alágbọ̀n kejì. so láti orí pé ọmọ sẹ́yìn ẹ̀gbọ́n bí tààràtà ó lè fọmọ sábúrò yín bí bita arata bẹ́ẹ̀ kọ́ta kò fún ọ lọ. Hmm. ṣùgbọ́n a tún ṣàlàyé pàmìlú ọ̀sọ̀lọ́bà àdúrà rẹ̀ sẹ́lẹ̀ ó fi hàn wá pé ìtòkùn adájú ni pé irú eléyìí ọba wáyé kò burúkọ bàjẹ́ o ṣùgbọ́n ká wá ìyàwó wọ́kọ̀ tiwa lọ síwájú níbi tó ra jìnnà hmm. òun ló dáa ju torí káwọn ọmọ lè bàjẹ́ ni tí ní agbára. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n mọ mọ ìbéèrè lè wá abdulsalam láti ìgbòho wọ́n ní àwọn máa ń he owó lọ́pọ̀lọpọ̀ gbà tí àwọn sì máa ń dá owó náà padà síbi tí ọ̀dà ẹ jẹ́ kí a mú ìpè lẹ́yìn náà. hello. aleykum salaam ó kọ́ ní iye tí ń pè yìí. ó ti já fúnra ẹ̀ hello hello ó kọ yín o tọ ó ti mú ọdún ìpè mí lórí hùn hello ó kọ yín o ó kọ yín bí ẹ ti ń pè yìí aleykum salaam ó kọ ibi ẹtí pé bá a gbọ́n sókè díẹ̀ jọ yá o. kí ni ìbéèrè yín. tọ̀. èèyàn bá ó lọ léèrè tó parí léèrè ó wá ó wá gbé ọ̀dọ́ bíi tí ẹ̀gbọ́n rẹ̀ náà gbé ṣùgbọ́n òun náà lè fẹ́ òṣìṣẹ́ ó bẹ̀ wá òkè ẹ̀gbọ́n rẹ̀ obìnrin ẹ̀gbọ́n rẹ̀ wá lọ́kọ ọkọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn wà dáadáa ọlọ́run náà ṣe rí mi kí wàá ní tẹ́ fẹ́ fàyọ gangan kí ni tẹ́ fẹ́ fàyọ gangan bẹ́ẹ̀. ẹ kàn béèrè béèrè yóò yé yóò yé ẹ kàn béèrè béèrè. tí hmm. àbúrò hmm tí aláàbò jẹ ní àdúgbò. tọ ó ti yé. alhamdulilayi ẹja máa kíyèsí pé ètò yìí báyìí owó ribiribi ni wọn ti rà á hmm. kìí ṣe fáǹfààní tí ẹnìkan wà fáǹfààní gbogbo èèyàn jáde hmm. gbogbo èèyàn ni wọn máa tẹ́tí gbọ́ àwọn àlàyé wọn ní wọn ní kéèké so àwọn èèyàn ní fáǹfààní ní ètò ìlọ títì hmm. so oníkan máa jẹun nílé ẹ̀gbọ́n rẹ̀ tọ́jú obìnrin fẹ́ pọkọ rẹ̀ náà ní ọ̀la ń jẹ́lé ọlọ́run sì bùkún ọkọ yìí ò nífẹ̀ẹ́ sí bóun tí wọ́n á jẹun nílé àwọn wọ́n á ní sóúnjẹ yẹn tí aráàmù ni wọ́n máa jẹ́ ní àbí báwo sóun tó dáa jù ní pé má jọ̀ǹjẹ àwọn ẹni tó ọ̀fẹ́ jọ̀ǹjẹ àwọn hmm. jìnnà sẹ́ni tó ṣe wípé oúnjẹ wọn tó ń hmm. wàhálẹ́yìn sálámù rahmatullahi wabarakatuh tí ó kọ́ iye ẹtí ń pè. kí ni ìbéèrè yín. ẹ̀jẹ̀ àti àti àti kìíní ṣe ẹjọ́ irú ọ̀ràn wo ni ìyẹn lè dá nínú ọ̀rọ̀ wọ́dá tó lè mú kí wọ́n dá àwọn kàfàrà bí ìwà rẹ̀. ọ̀dà alhamdulilayi ẹni tó bá bá ìyàwó rẹ̀ lò ní àmọ́ má bá lò nínú Ramadan ó ti jẹ gbèsè kàfàrà tí wàá ti kàfàrà lọ́sàn yóò tún san ọjọ́ yẹn padà kàfàrà nínú kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rù kọ̀rọ̀ ẹ̀rù tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ yá mọ̀ṣù méjì gbàkú ní tẹ̀léńtẹ̀lé agbára rẹ̀ ọ̀ka yóò bọ̀ aláìní ọgọ́ta ẹni kálukú nínú wa yóò fún wa ní mọ́tò méjì méjì oúnjẹ tútù tí wọ́n ti sè náà zero nine zero five one six four five four three eight ìgbé ọ̀rà ìpínlẹ̀ tó ti wọlé Hello, ló kọ yín o hello hello ọ̀dà hello bí ojú òpó ọ̀hún bí ọ̀bà jágere tí ìpè ohun ti ń rọra wọn ẹ jẹ́ kí a mú ìbéèrè lè wá wọ́n ní tí àwọn bá sì ṣe bẹ́ẹ̀ tí àwọn bá rí owó náà tán lẹ́yìn tí àwọn ti rí àwọn tó wá máa ń dá padà láti wò pé bóyá ẹni tó ní yóò mú bẹ́ẹ̀ lẹ́yìn táwọn tó ti fi wẹ́lọ̀ tán wọ́n ní àwọn ìwárẹ̀ ẹni tó ní àwa máa ń bá oúntàn fi ṣe sọ́dá pọ̀ bíi pé káwọn bá fi ra omi tí wọ́n fi ṣe àwùdú sí mọ́ṣáláṣí orúkọ ẹni tó sọ ni wọ́n ní ṣé àwọn ṣe dáadáa àbáwọn ò ṣe dáa. bákan méjì ni tọ́lá fún àwọn kéékèèké kéékèèké lẹ bá rí he hmm. ẹ bá he ẹ bá fẹ́ na ilé náà hmm. ṣùgbọ́n tẹ́ni tó ní bá ti béèrè ńgbàkigbà rẹ̀ padà fún un tó bá sì jẹ́ owó kan tọ́jọ́ tí ni ẹ máa fi wẹ́lọ̀ títí lágbègbè ibi tẹ̀ ti rí èèyàn fódìdí ọdún kan láàbá rẹ nìkan wá sọ fún òun ló ń sanwó nù òun ló ń lówó ìgbà náà ni ó tó di tìyìn ẹ wá gbọ́dọ̀ mú nǹkan ní nǹkan láyé pẹ̀lú ẹ̀mí pé ẹ fẹ́ sọ di tìyìn láì fi wẹ́lọ̀ so ẹ fi wẹ́lọ̀ fódìdí ọdún kan kó tó di fódìdí tìyìn. Hello aleykum salaam ó kọ́ ní bẹ́ẹ̀ tí ń pè yìí. ó kọ́ ní o ẹ ṣé o. ìbéèrè yín. ìgbà ni àdúgbò alhamdulilayi ní ìgbà tí ìyàwó bá fi kó lọ́dọ̀ ọkọ rẹ̀ tó fẹ́ ní ìbámu pẹ̀lú òfin àti súnà nàbì á sọ pé lórí bóòlù sì kó ọkọ rẹ̀ obìnrin kó lọ́dọ̀ ọkọ ló kọ pé ń pé kíkọ́ lẹ̀ bí kíkọ́ lẹ̀ ọ̀gá pé kóbìnrin kọ́ bọ́ ọkọ dànù lọ́nà tó fi jẹ́ pé ẹran lọ lọ́tọ̀ àwọn náà lọ lọ́tọ̀ àìjẹ́sẹ̀ tóbìnrin bá fi lè gbé ìgbé ọkọ yìí lọ gbogbo bíkíbi tó bá lọ ọkọ yóò wò lè ní gbogbo bó tilẹ̀ òkun ọ̀pọ̀ tó ìyàwó ọkọ alákọ̀ọ́kọ́ náà ni ọmọ jẹ́ hmm. ọkọ alákọ̀ọ́kọ́ ọ̀hún tóun wá fura pé ìyàwó ti sápò lọ́dọ̀ ọ̀hún kò sì tó mọ́ ó ti lọ́ọ́ fẹ́ lómi kọ́mọ̀ yìí pé ìjókòó zìnà òun náà nìyàwó yẹn ń jókòó lọ́dọ̀ àwọn ọkọ mi yẹn dáadáa kó tètè wọ́nà tí ó fi kọ́lẹ̀ nítorí tí ó kọ́lẹ̀ yóò dìda yóò hmm. ọmọ pé ìyàwó ń ṣe zìnà ó sì gbẹnu lọ́wọ́ anábì ní irú wọn ní wàlìjẹ́nà ó léwu pípọ̀ a sì ti dáhùn irú rẹ̀ rí pé láwùjọ wa irú aburú yìí pọ̀ gan-an ẹja bẹ̀rù ọlọ́run rẹ̀ lẹ́dàá wa obìnrin yẹn ṣàdédé kó tọkùnrin lọ àti kó jẹ́ pé yìgì ń bẹ láàrin wọn lédè kúkúrú wọn jọkọ àtìyàwó ara wọn ni wọn fi jọ máa gbádùn òrùlé kan wọn sọ ìgbì lọ́nà tó lálàáfíà tọ́ba wá di pé ìgbé ọ̀bá wọ̀ mọ́ látàrí ohunkóhun ó lè ṣẹlẹ̀ láàrin wọn kí obìnrin ó rí pọ̀ òun kó ń bẹ̀ àti pẹ̀lú kíkọ́ lẹ̀ nílé ìtọ́ni arántí ọkọ̀ ọ̀kọ́ lẹ̀ ìwọ́ bọ̀ dànù gẹ́gẹ́ bí aṣọ tó ti gbó tó lẹ́yìn eléyìí tó bá fẹ́ lọ lọ́kọ mi tó ti ṣe àìdà ìjókòó tí ó fi hàn pé àpòbí rẹ̀ mọ́ kò ní nǹkan kan pamọ́ lára rẹ̀ ìgbà náà ló tó lè lọ lọ́kọ mi a kì í sẹ́yìn mà bóyá lé ọkọ mi tó lọ náà ó tún rò pé kó padà sílé ọkọ àárọ̀ ọ tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó tán ọfẹ yẹn kìí ṣe pé o ti kóde o ti kóde náà ọ takù sí lọ́rùn rárá ọ tọrọ kó tán ọfẹ tó náà bá rí kó wu ohun òun tún fẹ́ tán ọfẹ tó ń ti kó o ti ná gbàrà o ti ná gbòòrò wọ́n tún tún yìgì so ni wọ́n tún padà sọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n tún tún yìgì so ló tún tún sọdá àpèsàn àwọn ẹlẹ́rìí méjì ọjà rì sí ìsìláàmù ọgbà kóbìnrin ọkàn máa gbéra rẹ̀ ká bí ẹni tó ṣe pé ọyọ pọ̀pọ̀ so bàbá rẹ náà ni wọn máa fi ọlọ́kọ tó fi jẹ́ pé iyì rẹ kò lára rẹ. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam ó kọ́ ibi ọtí ń pè yìí. ìbéèrè yín. ìbéèrè yín pé ọlẹ́sẹ̀ ní àbọ̀ lẹ́sẹ̀ ṣé ìdájọ́ tó ní ìlú ìdájọ́ kúbà ní tàbí diamond. ọ̀dà tó balẹ̀ pa. alhamdulilayi kò tọ́ rárá tó ká máa kan yín ọ̀rọ̀ ẹ̀yìn kọ́lá ti fún akọ́lọ́n fàlùbáràkà sí ṣùgbọ́n jẹ́ pé yín kálukú kọ́ kalẹ̀ ló <laughs> ṣe yín ìlẹ́tọ̀ ọ̀fẹ́ lọ́ọ́ máa fi gold àbí silver sí hmm. àbíkárí ní dàgbà láàmú hmm. ọ̀fẹ́ pọ́n ọmọkùnrin ọ̀lọ́ àjèrè à ń pè lẹ́yìn maka maka ò ẹyin kankan so ọ̀pọ̀lọpọ̀ ẹyin kan kà mọ́nà kárí mi lásán ẹ̀jẹ̀ kan dá yín mọ̀ pẹ̀lú ajé má sọ̀rọ̀ tí o bùkátà ká bóyún láti bóyún kíákíá wọ́n pe àdé dáa tó gbé lẹ́yìn irọ́ lásán irọ́ tí ò wúlò adékòtò wa kọ́ lọ́n gbà fún kọ́ lọ́ ajílẹ̀ nìwà ẹyin mélòó lẹ́ẹ̀fì so ọlọ́run àbọ̀ gbà bẹ́ẹ̀ àti gold àti silver kọ̀tọ́ sọ́kùnrin láti lò ṣùgbọ́n àwọn obìnrin gold àti silver wọ́n bẹ nù kan sọ táwọn lè fi sọsọ ọ̀làjì àbọ̀ ọ̀làjì ìwọ obìnrin tó bá fẹ́ fi góòlì èpo góòlì tó fẹ́ fi boyín rẹ̀ ó lè fi bọ́ bẹ́ẹ̀ náà ni ti silver silver yọkan lẹ̀sìn islam pọ́kùnrin lè lò náà lò nàbọ̀ muhammed àtàrà silver ni wọ́n ti ṣe torí ọlọ́run ẹ̀yin tẹ̀ yọ kẹ́ tó kù ẹ̀yin ọkùnrin ṣe sílvà náà tẹ fi sẹ́nu ẹ gbìyànjú láti yọ kẹ tó kù òní kí ló dé nítorí pé gold àti silver àwọn gangan lówó ojúlówó owó hmm. níjọ tó o bá kú sí ká sin ọ́ pẹ̀lú owó ni tó hmm. owó yẹn ó lè jẹ́ pé àwọn ọmọ rẹ̀ ń bùkátà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ń bùkátà rẹ̀ ó dájú torí di eléyìí àwọn olùmọ̀ wa sọ pé tẹ́nìkan bá kú pẹ̀lú rẹ̀ eyín bẹ́ẹ̀ lẹ́nu so tá a ti rí pé owó la fẹ́ sin pẹ̀lú rẹ̀ yìí ṣé tí ò sì lè ṣe é yọ ní rọrùn àti pẹ̀lú ìjàkadì Hmm. sọ̀tà àkàlẹ̀ wàá gbé kalẹ̀ ká máa pọ́n lọ́nà tó fi jẹ́ pé ayọ̀ eyín ní kíláàsì wọ́n ní tó bá ti jẹ́ pé yóò gba ìjàkadì àti gídígbò kó tó di parí ẹsìn ẹsìn pẹ̀lú rẹ̀ tó torí ẹ dákun gbogbo ẹni tẹ́ ń lọ sí hajj ẹran tí pẹ́sìn rẹ̀ ń lọ sí hmm. tí yín ni kékeré sáájì nítorí tọ́lọ̀ hadith Abu Hurairah radiyallahu anhu qala nabi Muhammad sallallahu alayhi wa sallam wa man hajja lillah falam yarfuth walam yafsuq. خرج من ذنوبه كيوم ولدته أمه gbogbo ẹnikẹ́ni tó bá ti hajj rẹ̀ fọlọ̀ tó sì sọra fún àǹbóbìnrin ẹni lò lásìkò hajj tó jìnnà sáwọn wà pálapàla rádaràda lásìkò hajj tó sì ṣe hajj rẹ̀ dáadáa àmọ́ ṣe hajj rẹ̀ fọlọ̀ ẹ̀dá kan wò bẹ́ẹ̀ ó ṣe hajj rẹ̀ fọlọ̀ ọlọ́run ṣàforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀sìn ẹ̀sìn ní ìjàmbá kì í ṣe pé àwọn wá oríkì kún orúkọ àwùjọ táyìmọ̀ kan bá ti pọ̀ ni wọ́n máa ń ròyìn pé ń ṣe là ń lọ sí hajj láti lọ wá oríkì hmm. ẹlòmíràn máa sọ pé gbẹrẹfu tó ń po kọrùn yìí látọjọ́ tó ti pé ó tiẹ̀ ti sùn hmm. òun náà fẹ́ kọjá pé wọ́n ń pẹ̀lú oríkì kan hmm. wọ́n máa gbogbo àṣà lásán tí ní tuma ẹ̀sìn ń lọ sí téèyàn ó fi tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn òun náà fojú sùn ìbéèrè pé wọ́n ní tí ẹnìkan bá jẹ ẹlòmíì lówó ẹlòmíì tí wọ́n tóun tóun jáyàn lówó òun òun máa ń yọ zakati fún àwọn tó yá irú ẹni tó yá lọ́wọ́ rẹ̀ àtàwọn irú rẹ̀ míì bámbám wọ́n máa ń yọ zakati fún wa ẹni tó wá yáwó kò tí wàá rí owó san wọ́n á ní gbà tí ẹni tó ní owó tóun jẹ́ bàbá olówó tó wá fẹ́ yọ zakati fún àwọn èèyàn wọ́n á ní ṣé wọ́n lè. tó lè fowó yẹn dí zakati tí ó fún kò tọ́ lábẹ́ òfin ọlọ́run. Hmm. so owó tí ìwọ fẹ́ fún gẹ́gẹ́ bíi zakat ọjọ́ jẹ́ owó gidi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wá fi lé lọ kì í ṣe pé gbèsè tó yẹ kó san padà fún mi fi ṣe zakat tí ń bà fún. Hmm. Ah. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ iye tí ń pè. ìbéèrè yín. Mm-hmm ẹ eh, ló ìbéèrè yín dáadáa. Mhm. Mhm. pèsè lè bara jẹ́ fún tọ̀ ó ti yé alhamdulilayi ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ pé tẹ́ ẹ bá yá èèyàn lówó tí àsìkò àti sanwó bá tó tí òróró yẹn san kẹ́tún lọ lára hmm. lọ́ni nǹkan àdó ọ̀ṣẹ̀rọ̀tìn fẹ̀nàwérọ̀tìn ìlànà ìsáwọ̀ wọn á ń tọ́sọ̀dọ̀kọ̀ xẹ́lẹ̀ lẹ́kùn nǹkan tó ń tààrí mú tó tẹ́ ni títí dìgbà tí arọ tù ọlọ́run tẹ bá tẹ̀lé fowó ń ṣe sàárà fún lólóore jùlọ fún tó bá pẹ̀ bá mà ẹ má bàrà jẹ alukur'an ti dáhùn ó ní wa an tasaddaqu khayrun lakum in kuntum ta'lamun kẹ́ ẹ fowó yẹn kẹ́ ẹ fi ṣe sàárà fún lólóore jùlọ fún tó bá pẹ̀ yín mà. hello aleykum salaam wa rahmatulah ó bá ọtí ń pè ìbéèrè yín.

ó kọ yín o ó kọ yín ìbéèrè yín ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa ìbéèrè yín. ẹjọ afẹ́fẹ́ lọ́wọ́ àwọn ọ̀sán mi ń pé ká lọ pé ẹnìkan ní àkáǹtì mi fẹ́ mi so ọwọ́ ẹnìkan wá gba àkáǹtì rẹ̀ wọ́n máa sẹ́ǹdì owó sí orí àkáǹtì yẹn so nígbà tí wọ́n sẹ́ǹdì owó ní orí àkáǹtì yẹn bá ti ten thousand naira wọ́n máa ń já fifty naira lórí àkáǹtì tí wọ́n sẹ́ǹdì owó sí yẹn sọ ẹni wá lọ sẹ́ni sọ́wọ́ ẹ̀sẹ̀ǹtì wọ́n ti pé yóò fi two hundred naira ní owó àkáǹtì rẹ̀ tó pé ten ẹni wọ́n lọ fifty naira nínú àkáǹtì rẹ̀ then hundred naira tó lọ lọ sí lọ bá ẹni ẹgbàá ní fifty naira ní hundred naira tó fi gun ọ̀kadà lọ níbi yóò fi lọ gbà ní báńkì yóò fi lọ yóò fi bọ̀ ẹ̀jọ̀ pé two hundred naira tó fi fún ìfẹ́. fifty wa ń kọ fifty ń kọ fifty ló ti lé rìbá nìyẹn rìbá nìyẹn ó ti yẹ ó yà wọn náà tó rìbá náà hello hello hello ọ̀dà bí ẹ bá rí lò ẹ jẹ́ kí a mú ìpínlẹ àbí ìbéèrè mi ìbéèrè tí ó wà nílẹ̀ wọ́n ní kí ni ìdájọ́ Islam lórí ọkùnrin tó bá ìyàwó ẹ̀ lò pọ̀ nígbà tí ìyàwó bẹ́ẹ̀ tó ń ṣe ìlà lọ́wọ́. subhanallah ẹni tó bá ti rí ọ̀sẹ̀ ọlọ́run rẹ̀ lẹ́dàá wa ọlọ́run lẹ́dàá ni wọ́n ṣe pẹ̀lú nìkan ní mahiyot qul huwa adam fa'tazilu nisa fil mahiyot. فلا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله ọlọ́run wọn máa fi ọ́ léèrè nípa àwọn obìnrin nígbà tó ń ṣe nǹkan sùn sọ pé nǹkan tó ṣe pé ọlọ́run ọba ó ṣe ní nǹkan tí máa bí ìnira ni tẹ́ bá fi lè súnmọ́ yóò bí aburú lásìkò tí ń ṣe nǹkan sùn lọ́wọ́ torí náà ìdènà sí wọn lásìkò tí ń ṣe nǹkan sùn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí nǹkan sùn wọn fi dáa tí nǹkan oṣù wọn bá dá tí wọ́n wá wẹ̀ ẹ bá wọn lò gbàbí tọ́lọ̀ tí ní kẹ́ máa bá wọn lò tí hmm. nǹkan oṣù wọn bá dá tí wọ́n ti wẹ̀ hmm. ìgbà náà lẹ́tù lè bá àwọn ìyàwó yín wọ̀nyẹn lẹ́lù bá wọn lò. àkàrà kan wá ẹni tó wá lọ dàn wò tó bá bá ìyàwó rẹ̀ lò lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ onítàn ti ṣẹ̀ sófin ọlọ́run hmm. ọ̀nà tó dá tó ṣe ìgbáràn rẹ̀ òun náà ni pé yóò fi dínà kan yóò fi ṣe sàrà dìínà rẹ̀ yọkan yẹn nísìn ó sì súnmọ́ bíi fifty thousand naira nísìn àti forty something thousand naira hmm. pẹ̀lú bí náírà wọn ṣe dà nísìn. Hmm. so ẹni tó bá jẹ́ pé ìyàwó ti parí nǹkan sùn ṣùgbọ́n ìyàwó ò tí ì wẹ̀ náà lọ bá lọ bá lò á jẹ́ pé ìwọ náà san ìtàn ìtàn rẹ̀ kò náà ní nọ́ọ̀sì dìínà ìdajì dìínà ṣé dìínà kan máa ń lọ fifty forty kìnnìkan thousand ìwọ náà san twenty five àbí twenty something thousand bí dìnnàrú bí ìṣirò rẹ bá ṣe jẹ́ńjẹ́ pọ̀ dáràn hmm. lè jẹba. eléyìí ni ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ọ́nì fẹ̀sùn Islam nínú ọ̀làtìrí Ahmed Muhammad nítorí àdìsí tó mú ọ́ fẹsẹ̀ nílẹ̀ ìmáàmù Malik rahimahullah àwọn sọ pé tó bá pàtó kó tó bìnrin ṣe nǹkan oṣù náà lọ bá lọ hmm. àbí lẹ́yìn ìgbà tó ti parí nǹkan oṣù ṣáájú kó tó di pọ́wẹ́ ọ̀sẹ̀ hmm. sófin ọlọ́run ọ̀tọ̀rọ̀ àforíjì ni hmm. torí pàdé ìfihàn lọ́dọ̀ táwọn àwọn òrìkọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ẹni tí orí pàdé ti fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀sọ̀pọ̀ sàkà ẹni tó rí púpọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ tó ọlọ́tọ̀rọ̀ àforíjì ṣùgbọ́n ìta àṣàlẹ́sà ni pé àdéhùn yẹn fẹsẹ̀ rìn lẹ̀ torí pé ọwọ́ tó gbà dọ́dọ̀ tí wọ́n gbà yẹn làwọn ti sọ pé ọ̀tọ́ sẹ́nìkan ẹni yòówù lè pèrà rẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mú ṣàfẹ́rì ti sọ ẹni yòówù nínú ẹ̀sìn islam yìí kórè àdìsá nàbì muhammed sọlọ́bà àdìsẹ́lẹ̀ tó gún régé tó fẹsẹ̀ rinlẹ̀ kọ́ wa fi sílẹ̀ nítorí àbá àbérò orí tẹ̀ hmm. àbí nítorí èrò ẹlòmíì ọgbọ́dọ̀ dà o. Hmm. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o bá yíyọ sí ń pè. orúkọ mi ni yíṣẹ́ láti ẹ̀rọ. ìbéèrè yín ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣé obìnrin tó ń ṣe àìsàn náà ṣé ó lè máa ta kùrán kó pé kùrán dání kó máa kà dàrẹ́ sí bẹ́ẹ̀ ìbéèrè ní aláwọ̀kọ́ ni ìbéèrè ní ẹlẹ́kejì ni pé bóyá tí èèyàn kan bá lè ṣe bí ó fẹ́ẹ̀dì owó sórí mẹ́tẹ̀ẹ̀dẹ̀ ọ̀dẹ̀ tó pé lọ́ba àgbáàdì ni ó fẹ́ẹ̀dì owó èèyàn ti wá ṣe owó gbìyànjú pé kéèyàn tó ìdí nọ́mbà rẹ̀ pé èèyàn bẹ̀rẹ̀ rí pé tí àbá fi owó yẹn kéèyàn wá ṣe sàrà àbí ṣe nǹkan fẹ́ bí àjẹkù ní owó fẹ́ pé yẹn mọ ẹni tó sẹ́ǹdẹ̀ wọ́n kọ́ fún ẹni yẹn ṣe ní pé ìgbésọ́yà ọ̀sán nọ́mbà tó fẹ́ ṣe kíkún ṣe sí nọ́mbà yìí. alhamdulilayi obìnrin tó ṣe pé ń ṣe nǹkan sallallahu alaihi wasallam nínú hadith amr ibn hazm anábì ni wà á la yamassa al-Qur'ana illa tahir bẹ́ẹ̀ni kan gbọ́dọ̀ fọ́ kan al-Qur'an àfẹ́n tó bá mọ́ àdéhùn ṣe gùn régé nípa kíkì àti al-Qur'an anábì sallallahu alaihi wasallam máa ń kí al-Qur'an gbogbogbò àmọ́ àlọ́ ni yóò fún jọ̀nà bá ní lópin ìgbà tí ọ̀gá ti jọ ń jánábà hmm. a sì máa ń pé nǹkan sùn jánábà ni wọ́n ti yàtà ó gan lọ ó ju gan lọ torí ẹ̀ ní kí al àbí tó bá pé ẹ fẹ́ ṣàdúà àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam tó ní ká máa ti àti láàárọ̀ àti lálẹ́ so àwọn àdúrà yẹn wá níbi ẹ̀fẹ́ ká qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi so gbogbo ọ̀rọ̀ àlẹ́ yìí ẹ lè ká tí ọba ti jù bá ń lọ ìmáàmù wa Malik rahimahullah àwọn aláṣẹ ìtàn sọ eléyìí gbogbo àwọn àyìnbó yòókù wọn ní kẹmẹtẹ kálukúrá ni rárá nígbà tá yẹn ọ ní ìjọba oṣù jẹ wọn ṣèèṣì fowó ránṣẹ́ sínú àkáǹtì yìí gbogbo ìyànjú tẹ wá gbà láti mẹni tó fi ránṣẹ́ kẹfì béèrè fowó kí ló léyìí báyìí ó forí sápá ìkùnà bá ẹ fowó yẹn lọ ẹ nínà o títí tọ́lọ́wọ́n kó fi ní kẹ́ni tó fi ránṣẹ́ ṣàlàyé ara rẹ̀ tí ó bá ṣàlàyé ara rẹ̀ wọn náà tó yọ owó yẹn tó ṣe pé ẹ fi ṣe sàrà lọ́múládà rẹ̀ lọ́bẹ̀ ni tó ṣèṣì fún un. zero nine zero five one six four five four three plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Hello. Hmm. Ìpè now ò tí ì jáde. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín

àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa islam gba pé kí alábàágbé kó fara ní alábàágbé rẹ̀ ó lè jẹ́ ẹ̀yin mùsùlùmí lẹ́nu fara ní ẹni tí èsì mùsùlùmí ẹni tí èsì mùsùlùmí náà ó lè jẹ́ òní fara ní ẹnìkan náà ẹni méjèèjì ọgbọ́dọ̀ fara nira yín torí kí ìbágbépọ̀ yín àti ibi tẹ́ ní pé kó lè bá ara ọ̀run gbé hmm. ẹni ìjẹ́rọ sí zero five one six four five four three plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní ṣé ó tọ́ ká máa dáhùn gbólóhùn salam nígbà tí wọ́n bá tẹ̀ ránṣẹ́ sí wa bóyá lórí oríṣiríṣi àwọn ojú òpó tá à ń gbà bára ẹni sọ̀rọ̀ lónìí wípé sọ tọ́ ká dáhùn rẹ̀ ní wa alaikum salam wa rahmatullah. ẹ̀yin tó bá kọ́ ránṣẹ́ sí yàn pé asalaamu alaykum ya salaamu alaykum wa rahmatullah salaamu alaykum wa rahmatullah wa barakatuh tó bá dáhùn kò burú tó bá sì dáhùn ọ̀sẹ̀ lọ́hùn torí wọ́n kà kọ̀wé ránṣẹ́ sí ọ̀hún ẹnu pé gbà mí wọn bẹ́ẹ̀ fi sí nǹkan náà hmm. asalaamu aleykum kan ṣe lórí àwọn ẹ̀rọ ayélujára wọn èsì pé gbà mí ẹlòmíì fẹ́ sálámù ẹ̀sọ́ wọ́n fẹ́ fi sílẹ̀kùn pọ́ǹkẹ́ gbàsìkò rẹ̀ nǹkan hmm. kẹ́ ẹ máa sọ̀rọ̀ sọ hmm. so kẹ́ ẹ máa lo àsìkò sọ so wọ́n sì lásìkò wọ́n bá ti sálámù ẹ̀sọ́ wàá dáhùn lẹ́nu wàá rí fún sílẹ̀ àbí òye wa so kọ̀ọ̀kẹ́ ìdìgbà tó bá kọ́ ẹ̀yìn ìjẹ́bù sí. zero nine zero five one six four five four three eight. hello hello ó kọ yín o aleykum salaam ìbéèrè yín. ìbéèrè yín pé sàmì fọkàn ló ṣẹlẹ̀ àtẹ̀tẹ̀ bá àkílẹ̀ àlẹ́ lórí káṣẹ́ àṣìní àṣìní àbí káṣẹ́ tó jù lọ àpá àti wá ti wá àdìpá kò wà ní àyà yá má láti tẹ̀ ń fún yàn lọ. ẹ̀sùn fún àtijọ́ wà àtàyà àtijọ́ wà abẹ́jọ́ sílé àrẹ̀ ká fi sọ fún àbá rẹ̀ kó fi lọ sábẹ́ lọ kó fi lọ ká. àkókò àbùkátà káwọn ṣe fanfà lórí ẹ̀sìn ẹ̀sìn lélẹ́yìn tẹ̀yìn ọ̀bá mọ̀ ẹ̀ wà lè kí omi hmm. ẹ̀ńtọ́ bá wà lè kí omi ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣeré lẹ́yìn hmm. náà sóra tọ́ wa ayọ̀ tọ́ wa síbẹ̀ náà lẹ́rù pẹ́sì ìsìláàmù ọkàn jẹ́ pé mo ń bí báyìí <laughs> mo létí mo lọ́rùn hmm. àfáà tí wọ́n mọ ibi tó ń bá ti di kí wọ́n ká kúnlẹ̀ kó mu akọ agbẹ́bùn hmm. ọjọ́ ìbò ti ṣe dé. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè eléyìí náà wọ́n ní báwo la ṣe lè ṣe òpin yà nínú alábòsí àti mùnáfíkì tó ọ̀rọ̀ yóò balance yóò balance fúlákì lárúbá rẹ̀ sọ bọ́ọ̀lìn àti mọ̀nàtọ́k ìyàtọ̀ wà láàrin méjèèjì bọ́ọ̀lìn òun náà ni alábòsí ẹni tó ṣe pé ó fi ìdí ó forí sílẹ̀ ó dé sílẹ̀ síbàdí ó gbójú fáìnà ó mú nǹkan ó gbé lọ síbi tí ọ̀tọ̀ sí eléyìí náà máa ń pè ní alábòsí. Hmm. mọ̀nàfìkì olùjòdìjẹ sọ hmm. alágàbàǹgèrè ìṣèkèfèrí lọ́wọ́ alẹ́ mi rẹ̀ àtọ̀kàn rẹ̀ ni wọ́n fi ń hàn wá ń ta pé mùsùlùmí lọ. Hmm. so lábẹ́ òfin ọlọ́run mọ̀nàfìkì náà alábòsí ni nítorí pé ọlọ́run sọ pé wọ́n kẹ́sìrò náà fún ọmọ bọ̀ọ̀lì mọ́ àwọn kékeré gangan lálábòsí. Hmm. torí fọlọ́n lọ yẹ pọ́n máa sìn ní tọ́lọ́n dá ni wọ́n ń sìn dẹ́wọ̀n hmm. pé ìjọsìn tó yẹ ká gbé lọ fọlọ́n ni wọ́n ti lọ gbé bẹ́ẹ̀ lómi tọ́lá hmm. tó ṣe Allahu Rabbul Alamin pẹ̀lú ẹ̀yìn bẹ́ẹ̀ ló ṣe jẹ́. hello aleykum salaam wa rahmatulah ọkọ mi yẹ sí ń pè o ẹ bá gbóhùn sókè díẹ̀ sí ìbéèrè yín ìbéèrè yín o. láti rẹ̀ lórí wá sí ilé ilé. Mo máa fẹ́ dé ìgbà ìdí, Ọ̀dà, ṣé kí yé? Ẹ̀rọ ìrìnsẹ̀ sí ó pàtàkì púpọ̀. Àkọ́kọ́ kìí ṣe sọ, hmm. ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ hmm. torí pé àwọn ọmọ kankan àfintọ́lọ́ hmm. ń bá kọ wa àfintọ́lọ́ ń bí sallallahu alaihi tó fi mọ̀ wa ọlọ́run náà ló ní tẹ́ bá lè ṣe sàrà pẹ̀lú owó tán jẹ yín òun ló lóore jù fún yín torí pé ọlọ́run fẹ́ dáa fún ọ hmm. ìdí inú tó fi ń tọ́ bá fi ṣe sàrà mo rí pàgbára mi jù lọ mo fi ṣe sàrà fún òun hmm. ló lóore jù fún mi tó bá pé mọ́ ọmọ àmọ́ ẹ̀tọ́ rẹ ni pé gbogbo ẹni tó bá jẹ́ olówó láyè kọ́ gbowó rẹ̀ Islam sọ pé ẹni tí ó ní ẹ̀tọ́ kan lọ́dọ̀ ẹnìkan láti gbà á fún láyè kọ́ sọ̀rọ̀ hmm. ahọ́n rẹ̀ ó yẹ ràn ọ̀rọ̀ ẹnìkan ò lè fásọ dí ọ lẹ́nu lọ lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ láti gbà so ṣùgbọ́n ẹni tí a ti mọ̀ ní kékeré ti kọ́ fẹ́ẹ́ fi ṣèkà tó o gbìyànjú láti rí pọ́n san ọlọ́run ọba ni òfun lágbára láti san hmm. tẹ́ bá yá fi rẹ̀ fún tọ́ da ni. Hmm. ó ń bẹ nínú àwọn èèyàn lódodo tó pé yọ ìyàwó lọ́dọ̀ ẹlòmíì pẹ̀lú ẹ̀mí pọ́n òní san òun ní san òun ní san náà ni owó ni àmọ́ òun ní san sọ irú eléyìí ẹgbówó yín kò sí wàhálà ń bẹ torí kò lè bá jẹ́kọ̀ọ́ fẹ́ lómi hmm. ah, ó dàbí ẹni kan lọ jẹ́yàn lówó ni wọ́n lọ jẹ́ nìkan níbi five million wọ́n á ní kí ọ̀dà kankan san owó àwọn hmm. so wọ́n á ní one point five ló ń lè san so olówó wa ń bẹ̀ wọ́n á ń bẹ̀ kí kọ́ dàkùn kọ́ dàkùn kọ́ sanwó kọ́ dàkùn kọ́ sanwó tó àfa ìgbà tí wọ́n sá parí rẹ̀ sórí kí ọ̀dà wọ́n san two point five ìgbà tó lọ́wọ́ ọba tí ó mú un wọ́n bá fi fóònù lọ́ bá fi sẹ́ǹdì owó sí i àtọ́wọ́ bẹ lọ́wọ́ rẹ̀ burúkú. owó ti sẹ́ǹdì fifteen million. Allahu Akbar. ìlọ́pù <laughs> ìlọ́pù. ẹgbowó ti ń pè ní abẹ́ ìsìn. èyí ò gbà pé. Allahu Akbar. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ìyá ẹni ń pè o. ẹ̀ka ìbéèrè ní kí ni àwọn ọmọ ẹ̀yìn kan nípa kọ̀ọ̀kì àti ìbàdí lórí kàráwì. kò sí ìyàtọ̀ láàrin wọn. wọ́n ti yé ó ti yé kò àtọ̀ láàrin náfìlà àti sọ láti tọ́jú ọ̀ràn nípa àforíkalẹ̀ ìgbàgbé hmm. ìyàtọ̀ díẹ̀ lọ́kàn wà hmm. láàrin ọ̀ràn àti náfìlà adékẹ́ yín lápòjú ìkan nísìnyí tó bá pé sọ̀látò sọ̀bẹ̀ là ń pé tábà àtàn wa ni kéèyàn gbàgbé pẹ̀sì àlẹ́ bá rò hmm. kó àmọ́ làwọn ní kọ́ ṣẹlẹ̀ ní rákà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ irú eléyìí ọ̀nà bá sọ láti ń lọ tẹ́ bá ti wá kú dẹ̀dẹ̀ kẹ́ sálámà lẹ́yìn tashahhud ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì láti fi ṣe àtúnṣe ayẹ tí sọ láti yín ti ní látàrí gbígbàgbé tẹ gbàgbé súra so ìyẹn sọ láti tọ́jú ara yẹn àmọ́ tí wọ́n ti sọ láti tàràwé ìlànà sí lápèjọ káyọ̀ pé ìmáàmù wa ọkọ̀ fatia kò rántí ké súra wọn sọ fásitì àwòké súra alákà kejì àní ní kó forí kalẹ̀ kankan hmm. nítorí pé fátíhà fúnra ara rẹ̀ káfíà ó tó nínú náfìlà ó tilẹ̀ jẹ́ pé ànájì ìṣe bẹ́ẹ̀ gbogbo náfìlà táwọn ìgbà ṣe ń tún máa ké nǹkan lé fátíhà náà hmm. tó eléyìí gbà pèjúwe ibi tí ìyàtọ̀ ti lè wà láàrin ọ̀ranyàn àti náfìlà níbi ìforíkanlẹ̀ gbàgbé hmm. ẹ wàá pèjúwe yìí nìsín ìmáàmù kẹ́mi ṣe sọ láti lẹ́yìn rẹ̀ ìmáàmù yìí ó gbàgbé ẹ̀ẹ̀kan ló forí kalẹ̀ nínú násìlà ní hmm. arákẹ́ ẹlẹ́ẹ̀kejì. so ọwọ́ àti ṣe tashahhud ó ti sálámà hmm. wọn ò mọ̀ pé ẹ̀ẹ̀kan ló ń forí kalẹ̀ hmm. nínú ìfọ nínú rákẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí ó ti wá sálámà lẹ́yìn tánú ìjọba wa ní subhanallah òun náà ti gbàgbé gbogbo àti wọn ti jókòó tán ṣe tashahhud òun rò wípé báyà àdúrà tí èèyàn máa ń ṣe láàrin foríkalẹ̀ méjèèjì lè máàmù ṣe hmm. àti sàlámù àlékún tí ìmáàmù ó ṣe ọwọ́ ní subhanallah sẹ́wọ̀n kí ìmáàmù ti sálámà fi sọ láti òtó pé nìsín ẹ̀yin òní pé náfìlà ibi náfìlà ni ẹja máa bá lọ tán rẹ jẹ ó ṣàṣe ìdààmú ìwọ àwọn ẹlòmíín wọn ń sọ̀sọ̀kúsọ bíkọ́sì ẹ̀sìn yìí tẹ̀ láti máa ń pa rẹ̀ dákẹ́ hmm. ẹ̀ dákẹ́ ẹlòmíín ní ibi náfìlà lásán ọ̀bùlẹ̀ àti bàbí kí náà fẹ́ fi ṣe. èwo ni lásán lánàá ẹ̀sìn kò sí lásán nínú ẹ̀sìn irú ìgbà tí wọn ti pàkíyèsí rẹ yẹn bọ́ọ̀ wá tún ìforíkalẹ̀ eléyìí tó gbàgbé òun wà á tètè mú wa ọlọ́run tún ràn ọ́ lọ́wọ́ inú rákà ẹlẹ́ẹ̀kejì ló ti ṣẹlẹ̀ yàtọ̀ sí rákà alákọ̀ọ́kọ́ torí tó bá jẹ́ pé inú rákà alákọ̀ọ́kọ́ ni ó tún dìde láti mú rákà mi wá dípò rẹ̀ nítorí kò ti lọ. Hmm. Hmm. so ní ìtìtọ́ bá foríkalẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọwọ́ àṣẹṣẹ ṣe tẹ̀sán ọwọ́ àtẹ̀sẹ̀ sálámà nígbà tó bá sálámà tán ó tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì torí pé o tún ti ṣe àlékún nà sọ́láàtì rẹ látàrí ìgbàgbé torí pé tàṣàhùdù alákọ̀ọ́kọ́ tó ṣe àti sálámà tó ti kọ́kọ́ ṣe ṣáájú àfikún nínú sọ́láàtì ẹnìkan kan ọ̀bẹ́ ọ́ ọwọ́ àgbà pé torí pé náfìlà ni ẹ fi gbogbo ẹ lẹ̀ à odò ò ṣeé tẹ̀sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. jazakumullahu khairan hello hello ojú òpó náà ó ń rọra wọn zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six bí àwọn ìpè náà ṣe ń rọra wọn ọ̀rà ẹja mú eléyìí náà tó tún jára bàràbà yìí zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six hello wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kàn yẹ tí ń pè tẹ́ni tí èsè mùsùlùmí tí wọ́n ń dáná fún mùsùlùmí láti jẹ kò sí nǹkan tó burú pé kó jẹ lókun ìgbà tí ò bá ti ṣẹlẹ́dẹ̀ àbájá fún tí ó sì jẹ́ pé ẹran tí wọ́n pa fún ẹ kó sì pa díẹ̀ náà ni wọ́n dákọ̀ nǹkan míì sí kó tó di pé wọ́n dù hmm. ẹ wàá gbìyànjú láti pè ya yín hmm. kó jẹ́ pé wọ́n mójútó ìsìláàmù wọn hmm. nítorí pàṣẹ kágbá ọ̀ńdọ́jà nínú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn kálukú ni tó bá kú lé lórí. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. àwọn nọ́mbà tí olùjábìnà ká mú bíi ìpè bíi mélòó kan sí kó tó rí i pé a máa lọ lórí ètò yìí bákan náà àwa tí a ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí zero nine zero five one six four five four three eight àní láǹfààní láti máa mú àtẹ̀jíṣẹ́ ń bẹ̀ o orí zero eight zero eight three two nine three eight nine six tó jẹ́ airtel number yẹn ni kẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí eh, àwọn ìpè náà wọ́n ń rọra wọn o ìyá bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹnìkan wọ́n tún fi àtẹ̀jíṣẹ́ wọ́n fi ṣọwọ́ ní ibi bíi ṣùgbọ́n àní láǹfààní láti mú torí pé ibẹ̀ náà ni à ń lò fún àwọn ìpè tó ń wọlé lọ́lọ́kùn òjọ̀ kan padà bí àwọn ìpè náà bí wọ́n ṣe ń rọra wọn ẹ jẹ́ ká mú eléyìí sí i hello hello ìyá ó tún ti já ẹ lọ́hùn. ẹ lọ́hùn. ó kọ ibi ẹ ti ń pè pápápá ìbéèrè yín. ìbéèrè yín. ẹni tó gbàgbé yọ tó gbàgbé tí ọ̀yọ́. tó gbàgbé tí ọ̀yọ́. <laughs> tó gbàgbé tí ọ̀yọ́ zakat al-fitr yọ yọ ní gbogbo ìgbà tó bá rántí ṣùgbọ́n sàrà lásán ni ó máa jẹ́ kò ní jẹ́ zakat al-fitr mà kọ́ wá yọ kó máa jẹ́ sàrà lásán ọ̀sán tí kò fílẹ̀ dídọ̀ gbòǹde lọ. tó ẹ jẹ́ kí a tún rò bóyá balẹ̀ rí ìpè yọkan sí i kó tó di pé a máa lọ ọ̀dà ẹja máa dágbére níbi tí a bá dé ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ tèyí kọlọn kọba àbísàn lẹsùn lórí ráyé àti lọ́jà gbọmọ ètò yẹn mọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àtọgbàsílẹ̀ Al-Medina Center tó ń bẹ ní pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì àwọn ìbéèrè wa ọlọ́kan òjọ̀kan látìgbà yìí wá ọ̀làdùnmí bèlò ló kọ mi ọláòdé ní kẹtún jẹ́ kúàdé lórí ètò yìí ò ní déédéé aago mọ́kànlá di aago méjìlá àárọ̀ insha allah bikiri ọtí la títí ọlá òde náà ìmọ̀ kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtù mọ kí wa nínú gbàlùjẹ́nà insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.